الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا والصلاة والسلام على إمام المرسلين وسيد المتقين وشفيع الموحدين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان أجمعين يقول الله عز وجل في كتابه العزيز وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا قال الإمام ابن جرير الطبري رحمه الله في تفسير هذه الآية الكريمة قال وأرى أن الله تعالى ذكره إنما وصفهم بأنهم وسط لتوسطهم في الدين فلا هم أهل غلو ولا هم أهل تقصير ولكنهم أهل وسط واعتدال فوصفهم الله بذلك إذ كان أحب إذ كان أحب إذ كان أحب الأمور إلى الله أوسطها فإن وسطية أهل الإسلام ليست نزولا وتضييعا لحقوق الله وليست أيضا غلوا وتطرفا في الديانات والعبادات بل إنها بين هذا وذاك فصارت الوسطية الإسلامية بلسما للشباب وضبطا لحماستهم ومكبحا ومكبحا لسرعة المتشددين ولا سيما في هذا العصر الذي نحن نعتبره عصر ربيع السنة إذ جل أتباع السنة كما ترى جلهم الشباب والحمد لله لأنه بشارة خير اعلموا يا عباد الله أن الوسطية الإسلامية إذا حققتها فإنك الذي على الصراط المستقيم بل إذا حققتها إنما هو تحقيق للدعاء المتكرر لكل مسلم ومسلمة يوميا على الأقل سبعة سبع عشرة مرة وما هذا الدعاء إنما هو قولنا عند قراءتنا لسورة لا تصح الصلاة إلا بها ألا وهي سورة الفاتحة والدعاء هو قولنا اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أي أخرجنا يا ربنا من غلو النصارى وأخرجنا وأنقذنا من تفريط اليهود إذا فلا غلو في الإسلام كما غلت النصارى ولا تفريط فيه كما فرطت اليهود أيها المسلم إن هناك أصولا يجب على كل مسلم أن يعرفها بالإسلام لأن الإسلام لا ينفك عنها أبدا فالمسلمون أيضا ينبغي ألا ينفكوا عنها أيضا ومن هذه الأصول يا عباد الله ومن هذه الأصول الأصل الأول أن الإسلام دين اليسر قال الله عز وجل يريد الله بكم اليسر ولا يريد بكم العسر الأصل الثاني أن الإسلام دين لا حرج فيه قال تعالى وما جعل عليكم في الدين من حرج الأصل الثالث أن الإسلام ليس فيه تكليف ليس فيه تكليف بما لا يطاق قال تعالى لا يكلف الله نفسا إلا ما أتاها الأصل الرابع أن الإسلام دين لا ضرر ولا ضرار فيه يقول رسول الله صلى الله عليه وسلم لا ضرر ولا ضرار رواه الإمام أحمد من حديث عبد الله ابن عباس رضي الله عنهما وعن جميع أصحاب رسول الله صلى الله عليه وسلم الحمد لله أقول نفعل الله àti àsọ̀látù fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bákanáà àsọ̀látù yìí bọ́bọ́ sí ń bá ànábì náà ní kọ́ máa bá àwọn ará ilé ẹ̀ bọ́dẹ̀ máa bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ náà àwátá tẹ̀lílà náà wọn náà káwa náà ká máa sàlẹ̀ nípìn nínú àsọ̀látù àti àsàlámù náà ẹ̀yin ẹrú sin ọlọ́wọ́ ọba ẹ ká gbàgbọ́ yé áyà al-Qur'an tó yẹ káwa mùsùlùmí ó máa àtòkọ tó ní orúkọ tí wọ́n pè wá nínú alukur'an ẹ jẹ́ ká ṣàkíyèsí àyà alukur'an tí ọlọ́run ọba gbé kalẹ̀ fún wa tó dẹ̀ fi sọ wá lórúkọ tó yẹ ká máa jẹ́ kìí sọ orúkọ lásán àbọ́dọ̀ ṣiṣẹ́ tọ orúkọ náà lẹ́yìn jẹ́ ká wáyà náà ọlọ́run ọba sọ pé wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́run ní èmi ọlọ́run ọba ni mo sọ yín lórúkọ kan tí ò sí tó lè jẹ́rú orúkọ náà kí ló kọ náà wasatan èmi ọlọ́run ọba mo ní ìmú ó kọtẹ́ ma jẹ́ ni ẹni tó wà lágbèdè méjì kọ̀ga kòkúrú wọ́n náà wo bíyàn bá lówó púpọ̀ tó bá ti kọjá nọ́mà kò ní gbádùn ayé mọ́ bọ́ bá lẹ́wà púpọ̀ tó bá ti kọjá kínní wọ́n palẹ̀ jànú ni tó bá ní tó bá ga púpọ̀ wọ́n ní àgéré ni tó bá kúrú púpọ̀ wọ́n ní bìlísì ni ẹ̀rí sùmọ́ tó bá wà lágbèdè méjì èèyàn láìkẹ́ kọ̀ga kòkúrú kò lówó pọ̀ kì í sì ṣe tálíkà báyìí orúkọ tó Ọlọ́run bá pè wá ní nínú Al-Qur'an Ọlọ́run bá sọ pé kadhalik bẹ́ẹ̀ ni èmi Ọlọ́run bá ní àwa la ṣe yín ní ummatan wasata agbede méjì lẹ́mà wa agbede méjì lẹ́yìn yẹn ni pé tẹ́ bá ní ìjọ owó lọ́rẹ́wà jù ẹlẹ́sìn owó lọ́rẹ́wà jù mùsùlùmí láàmà pè bẹ́ẹ̀ torí pé àwa ni wọ́n pè ní wasatan tàbá wá ní agbede méjì láwà tọ́lọ́wọ́n bá fi ròyìn wáyìí ẹ jẹ́ ká lọ mọ̀ pé kìí ṣe pé wọ́n wí bẹ́ẹ̀ lásán ọlọ́run ọba ò sọ̀kalẹ̀ lásán yẹn ni pé bọba tú òfin ṣẹ̀ríà Islam o bọba ti tú wò tó bẹ́ẹ̀ ló sì máa gbọ́ yé tó àgbèrè méjì ló sì máa gbọ́ yé tó pé àgbèrè méjì ní Islam wa bẹ́ẹ̀ náà ni gbogbo àwa mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ẹ̀ńtà bá bọ́ sínú àkídà àdìọ́kan wa àdìọ́kan mùsùlùmí àgbèrè méjì ló àwọn kan ṣàṣe jù àwọn kan ṣàṣe ètò mùsùlùmí wà lágbèrè méjì tàbá gbọ́ síbi ìjọsìn agbede méjì ni mùsùlùmí wà àwọn kan ṣàṣe jù àwọn kan ṣàṣe ètò agbede méjì lába gbogbo ẹ̀ máa yé wa padà tàbá ń tẹ̀síwájú ọlọ́run ọba sọ wá lórúkọ yìí pé ẹ̀yin ni ẹ wà lágbede méjì ìyẹn ni pé ẹ̀yin ni ìjọ tó rẹwà ẹ̀yin lẹ dáa jù ìyẹn ni pé a sì sọ bí wọ́n bá bi wá léèrè pé àwọn ẹlẹ́sìn wo ló dára jù a lè wí bẹ́ẹ̀ pé àwa mùsùlùmí àwa la dára jù torí porúkọ tọ́lọ̀ wọn bá sọ wá ní pé wakadhalik ja'alnakum ummatan wasata agbede méjì la fẹ́yìn sí ìtọ́bàlẹ̀ ti jọ alágbede méjì náà ni má dáa jù náà ọlọ́wọ́n bá sọ pé a sọ yín lórúkọ yìí ìyẹn fi yé wa yí pé ta bá wá sọ yàn lórúkọ ká sọ yàn lórúkọ òtó ká ṣiṣẹ́ tọ orúkọ lẹ́yìn ibi tí ọ̀rọ̀ ti bá wa mùsùlùmí nìyí ọlọ́run pè wá ní nǹkan kan àwa ń jẹ́ nǹkan míì ọlọ́run sọ wá lórúkọ rere àwa láàfẹ́ jẹ́ bẹ́ẹ̀ yẹn ni bí ọgbọ́dọ̀ hùwà orúkọ tọ́lọ́wọ́n bá sọ yìí ọlọ́run bá sọ pé àwa lásọ yín lórúkọ rere ǹjẹ́ níwọ̀ mùsùlùmí tó ń gbọ́ mi sọ hùwà rere ọlọ́run ní àwa lásọ yín ní orúkọ dáadáa yẹ ló hùwà tó dára orúkọ kọ́ la fẹ́ jẹ bí kò ṣe pé kò ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn yẹn ni pé wọ́n ń sọ òyìn lórúkọ kéèyàn ò lè bá ṣiṣẹ́ tọ̀ orúkọ lẹ́yìn ọlọ́run bá pè wá lórúkọ yìí ṣùgbọ́n mùsùlùmí àjẹbẹ̀ báwo la ṣe jẹ́ bẹ́ẹ̀ ká lè bá jẹ́ òun náà ni sámà ń tòní àti tí ó tún máa wá lẹ́yìn ẹ̀ ní ọmọ sàlàyé fún wa ká lè bá jẹ́ ẹni tó ṣiṣẹ́ tọ orúkọ tí ọlọ́run ọba sọ wa àṣiṣẹ́ tọ̀ lẹ́yìn tá a bá ń sọ pé àwa lágbédé méjì kì ṣe pé àwa lágbédé méjì òkè àti sámà àtilẹ̀ tẹ́mọ́lẹ́ àwa lágbédé méjì kì ṣe pé àwa lágbédé méjì iwájú àtẹ̀yìn ọ̀rọ̀ ń tẹ́ ń sọ níbi ẹ̀sìn ni ẹ̀sìn ń bi ayé níbi ètò ẹ̀sìn ni yóò dẹ̀ máa yé wa tá a bá tún gbọ́ àwọn àlàyé tí ọlọ́run ọba tó gbé kalẹ̀ fún wa náà tá a ń ṣàlàyé báyìí wípé ẹ̀sìn Islam agbèlè méjì ló wà níta fi jọ́sìn fọlọ́run ọba nínú ẹ̀sìn Islam gbogbo ẹ̀ látòkè délẹ̀ agbèlè méjì ló kò lè o lè bá líle ń bẹ̀ o sì lè bá awẹ́wà àtàwàdà níbẹ̀ àwọn kan àwàdà lẹ́sìn tiwọn àwọn kan kólékólé lẹ́sìn tiwọn ṣùgbọ́n tiwa o ní bá kólékólé níbẹ̀ ó sì ní bá àwàdà níbẹ̀ àbí àwọn kan jọ́sìn táwọn ọmọ tẹ́ẹ̀mọ̀ wọn báyìí tẹ́ẹ̀mọ̀ pé àá ah, ah, eré làwọn eléyìí ń ṣe ṣùgbọ́n lọ́dọ̀ tí wọn kí lórúkọ ẹ̀ ìjọsìn Islam ò rí bẹ́ẹ̀ àwọn kan lẹ́yìn jọ́sìn tẹ́ẹ̀ pé ẹ̀yin fẹ́ para yín ni àwọn kan ṣe báyìí pípara ẹni pẹ̀lú jọ́sìn kò sí mẹ́sìn Islam ẹni tó bá ń ṣe irú ẹ̀ tó bá kàǹtì àbọ̀ bá lébẹ̀lẹ̀ pẹ̀lú orúkọ Islam ọ̀tọ̀ ni ti ń ṣe o kì í ṣẹ̀sìn Islam ìyẹn fi yẹn wáyé pé tá a bá lágbède méjì láwà àwa àlágbède méjì àwọn ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn méjì kan tí wọ́n pọ́pùlà jù lórí ilẹ̀ àwọn náà ni nasọ́rọ́ àtàwọn yahood àwọn yahood àwọn jẹ́ aláwàdà wọ́n mọ́lọ̀ ń ṣe wọ́n sì fẹ̀sìn ṣàwàdà àwọn nasọ́rọ́ wọ́n ṣàṣejù gbogbo tí ó yẹ kí èèyàn fi sin láwọn ọba èèyàn fi sin láwọn ọba wọ́n lè fi àyè mọ́wọ́ bàtà máa sin láwọn ọba ń tiwọn wọ́n lè fi àìmọ́dé fìlà sórí máa sin láwọn ọba tí wọn wọ́n lè fi àìmọ́ fi ọ̀ṣọ́ tọ́lọ́ ní kóbìnrin ọmọ lò jàǹbọ́lọ́ ń yọ̀ǹda fóbìnrin pé kó lo gold kó lo gbogbo àwọn nǹkan etí apá ẹsẹ̀ gbogbo ẹ̀yìn wọ́n lè pé àwọn máa fi jọ́sìn fọlọ́wọn ọba tí wọn ṣùgbọ́n lọ́dọ̀ wa ti wa kò sí tó jọ bẹ́ẹ̀. báyìí lẹ́yìn máa rí àwọn ẹwà Islam tó o bá ń kọ̀ǹpìà rẹ̀ tó ẹ̀sìn míì ọmọ mọ̀ pé ẹ̀ẹ́n àṣìwọ̀n gangan lẹ̀sìn gbogbo ẹ̀sìn tẹ́lá bá ti bá tẹ́ bá ti ròyìn ẹ̀pá gbede méjì lọ́wà ìyẹn ni pé yóò bá ọmọ èèyàn rárá mú yóò sì déédé yóò sì tóra fún gbogbo ọmọ ènìyàn tó bá jọ́sìn pẹ̀lú ẹ̀ náà ẹlọ́mọ̀ pé gbogbo mùsùlùmí ti ń bẹ lórílẹ̀ ayé ní máa ń ṣàdúrà pé kọ́lọ́run ọba ó sì òun ní wàsàtíyà kó fi òun sí ní ẹni tí orúkọ tọ́lọ́run ọba sọ wáyìí tí ó lẹ̀ mọ́ lára gbogbo là lójúmọ́ kódà ó lé ní seventeen times tá a máa ṣe lójúmọ́ múlàdúrà náà wà nínú súra tá a máa kí lórí ìran wa náà ni súratul Fatiha tàbá ń ka Fatiha lọ lọ́wọ́ parí a pé ihdina siratal mustaqim kò sẹ́ni tí ò ké lónìí nínú gbogbo mùsùlùmí tí mẹ́ lórí ilẹ̀ ayé tòró ti kí fájìrì kò tí ò tuntun ní ké láìpẹ́ tàbá tó ń kírun lọ́wọ́ tó bá ti ṣe àmì lẹ́yìn ìmáàmù ẹjọ́ e kí náà ni torí kí lọ sí àmì ìwọ náà kí náà ni ìdájọ́ tó kí ni wọ́n náà ẹni pé seventeen times ìgbà mọ́kàndínlógún lámàka àdúrà yìí lójúmọ́ ó kéré tán fún gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan àtọ̀sí náfìlà tó tún yàn yóò fi yé ká máa pàtàkì orúkọ tọ́lọ́ ń pè wá yìí iná lọ́lọ́ ní ká tẹnu mọ́ nígbà mẹ́tàdínlógún lójúmọ́ ó kéré tán ká máa sọ pé ìwọ Ọlọ́run yẹn ni pé tọ́mi ènìyàn bá ń tọrọ yìí pé jẹ́ ń lówó Ọlọ́run jẹ́ ń lówó Ọlọ́run nígbà seventeen times jójúmọ́ jójúmọ́ jójúmọ́ jójúmọ́ nínú ìjọsìn ah ah àà ah, ah, ọ̀tẹnumọ́ pọ̀ ọlọ́run ó fún o torí pé ọlọ́run ọba fẹ́ràn àtẹnumọ́ ó fẹ́ ká tẹnumọ́ nǹkan lọ́dọ̀ ẹ̀ naam gẹ́gẹ́ bí hadith ṣe gbé wa naam nípa báyìí <clears throat> orúkọ tọ́lọ́run ọba sọ wáyìí ọlọ́run tó wá rẹkọmẹ́ndì àdúrà fún abíká máa ṣàdúrà láwọn pé ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin kí ni túmọ̀ àdúrà tá à ń ṣe yìí à ń sọ pé ìwọ ọlọ́run ní sókè máa sọ fún wa ìwọ ọlọ́run mọ̀ ṣe mí gẹ́gẹ́ bí àwọn Yahud tí wọ́n ń fọlọ́run ṣàwàdà tí wọ́n mọ́lọ́run ṣeré tí wọ́n ń fàwàdà tí wọ́n ń feré exercise náà fi ń sin lọ́wọ́ ọba wọ́n máa fò sókè sin lọ́wọ́ ọba ń tiwọn. àrídìí ẹ̀nú àwọn mùsùlùmí kọ̀ọ̀kan náà tí ń ṣe bẹ́ẹ̀ o àwọn tí wọ́n máa lu bàndìrì yẹn àwọn ẹlẹ́sìn tí wọ́n Islam yóò máa lu bàndìrì wọ́n máa ka wọ́n máa ka nǹkan kan wọ́n máa ka eh, zikiri tẹ́ ń pa ń ṣe ẹni pé wọ́n fi eré àwàdà wọ́n fi à ń sọ pé ìwọ ọlọ́run ọba mọ́ ṣe mí nìkan nínú àwọn àwọn yahood tọ́já sí pé awẹ́wà ni a mọ́ ọlọ́run ọba ṣe eré ni a fi ọlọ́run ọba ó tún wá sọ pé ìwọ ọlọ́run ọba mọ́ fi mí sínú àwọn nàṣọ́rọ́ tọ́já sí pé aláṣejù ni wọ́n wọ́n á máa gbààwẹ̀ tẹ́jẹ́ pé wọ́n white wọ́n funfun tí ò wọ́n bá ní kí ló ń ṣe òun sin láwọn ọba ni kò síbẹ̀ ilé nínú ẹ̀sìn Islam gbogbo ilé ni ànábì wa sallallahu alaihi wasallam ló wú dànù fún wa pé ẹ má kàntì ẹ mẹ́rin mára ẹ̀sìn tí mo mú wá báyìí o náà nípa báyìí tàbá wa ń sọ̀rọ̀ pé kakura wa níjà ńlá wa mùsùlùmí ká jìnà sí àṣejù ká dẹ̀ jìnà sí àṣètò ìtọ́jú àṣejù lákọ̀ọ́kọ́ mẹ́nu lé náà àṣejù ń bẹ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí nínú ẹ̀sìn a ní jìnà sí o pàápàá jùlọ lásìkò tá a wà yìí àwa ọ̀dọ́ ọ̀dọ́ lọ́pọ̀ jù lẹ́ni tí wọ́n ń fọ́lò súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam lákòókò tá a ni fọ́lọ́wọ́n wa lórí eléyìí ẹni bí dábàá ń gbé ń sallallahu alayhi wa sallam kẹ́ ẹ tó sixty kan ẹ ti rí ẹgbẹẹgbẹ̀rún tó sixty years eléyìí tá a bá rí nínú àwọn nǹkan kan tó jẹ mẹ́sìn ó yẹ ká máa dúpẹ́ pé irú ẹ̀sìn bẹ́ẹ̀ irú ìlànà bẹ́ẹ̀ ó ní ọjọ́ ọ̀la torí pé àwọn ọ̀dọ́ yìí àwọn ni ó produce àwọn tí ń bọ̀ ní ọ̀la bẹ́ẹ̀ bá sì rí ẹ̀sìn kan tó jẹ́ sí pé arúgbó lọ́pọ̀lọpọ̀ wọn ọ̀dọ́ ò tó nǹkan bẹ́ẹ̀ ẹ máa múra wípé irú ẹ̀sìn bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ ni pé kọ̀ lẹ́yìn o táwọn arúgbó bá kú tán ní ìsìn àwọn ọ̀dọ́ díẹ̀díẹ̀ tó kù náà ni wọ́n kù mẹ́ mọ̀tún bá yẹ pé ọ̀dọ́ lọ́pọ̀ ń bẹ́ẹ̀ orí wà ń bẹ́ẹ̀ so pàápàá jùlọ lákòókò tá a wà yìí tá a gbà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ní ń sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n àkíyèsí ń bẹ o àwọn ọ̀dọ́ tí ń rẹ́dì láti sunna anabi yìí oríire ló jẹ́ fún wa ó sì ń fún wa nírò ayọ̀ yìí pé ọ̀làdà ẹ̀sìn islam yóò tún dáa sí lọ́la ṣùgbọ́n àkíyèsí wa ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yìí wọ́n ń ṣàṣejù àwọn àṣejù tí wọ́n ń ṣe yìí òun náà ni àwọn ọ̀rọ̀ tá a máa ṣàlàyé fún wa tí ó jẹ́ máa yé wa torí pé lómi torí pé ọ̀dọ́ mìíràn sàṣejù látara pé ń tẹ̀lé súnà àwọn míì ń bú súnà látara ẹ̀ àwọn míì ń yẹ̀yẹ́ súnà ànábì sallallahu alaihi wasallam látara àṣejù ọ̀dọ́ mìíràn naam ìmọ̀ká tó lọ síbi àwọn àpẹẹrẹ àpẹẹrẹ àṣejù àwọn yìí tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n ń tẹ̀lé súnà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yóò dá ká mọ àwọn foundation lábí mélòó kan tó jẹ mọ́ tọ́pìkì tí sẹ̀rẹ́ àgbéwá tó sì fi ṣe ọ̀sọ̀ fún ẹ̀sìn Islam foundation ńláńlá yìí bóyá máa sọ bí mẹ́rin fún wa inú sámàntì ni àwọn foundation yìí tá a bá gbọ́ yé dáadáa ọ̀dọ́ tí bá ń sàṣe jù ọbọ́dọ̀ yín lẹ̀ bẹ́ẹ̀ náà ni àgbàlagbà míì náà ó ṣe é ṣe kó yí lọ́wọ́ lẹ́kọ̀ọ́ kan kó náà fẹ́ máa sàṣe jù ọbọ́dọ̀ reduce ẹ̀ náà nínú àwọn foundation tá a gbọ́dọ̀ mọ̀ pẹ̀lú ẹ̀sìn Islam tó sì jẹ́ ọ̀sọ̀ fún ẹ̀sìn Islam tánà bí rí ìmọ́lẹ̀ pílà ńlá ni tí ò sẹ́ni tó lè wò kò sẹ́ni tó lè wò ẹni pé tó bá ti rí Islam lọ́ọ̀kan báyìí ó rí pílà yẹn lẹ́yìn ẹ̀ kódà ó ń gan ní Islam dólé lórí àwọn pílà tá a fẹ́ sọ yìí nà pílà àkọ́kọ́ ó lẹ́ni pé anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí alukùránì gbé wá mọ̀kátó káyà alukùránì kákọ́ gbọ́ òfin yẹn táàmà fún Islam dólórí ẹ̀ ó ní pé annal Islam dínú lè yóò sùn annal islam dínú lè yóò sùn ẹ̀sìn islam tẹ́ ń wò yẹn ẹ̀sìn ìrọ̀rùn ẹ̀sìn kí ni mo pè ìrọ̀rùn ǹjẹ́ ń pè ní ìrọ̀rùn òun náà ni ntọ́mọ ènìyàn tó bá ọkàn mu tó sì bá oríkèé mu tó sì bá nature àdámọ́ ọmọ ènìyàn mu tó bá mu náà ni ìrọ̀rùn iná ìlàjókò nínú mọ́ọ̀sì àbí nínú mọ́sálásí ìlàjókò sí tí ó bá sí fáàn tí ó fẹ́ tó rú bá mú wa Eh, ṣe ọ̀rọ̀ alọ́run kọ̀rọ̀ alọ́run ni ṣùgbọ́n ọ̀fẹ́ ẹnìkan wá ra air condition AC bíi mẹ́fà ó wá sí masalasi kò sí air condition láyé ànábì sallallahu alaihi wasallam ẹmọjà fi sí masalasi ẹ̀bá sọ fún pé ọmọ tó máa ń tí wọ́n ń sọ yìí ètò ayé ni air condition kìí ṣe tó kí ẹ̀sìn ètò ayé láti fi kó ìrọ̀rùn bá ọmọ ènìyàn tó fẹ́ ṣèjọsìn kó lè bá ṣèjọsìn dáadáa bó ti tó àti bó ti yẹ mo wà ní masalasi kan ní nǹkan bí jẹ ló kan wọ́n wá tẹ́rọ̀gì síbẹ̀ ẹnìkan wá fẹ́ sọ̀rọ̀ ọfẹ́ inú ẹ̀dùn púpọ̀ ó ní Allahu Akbar ó lóun ti máa kírun masalasi ti pẹ́ ó nígbà tí wọ́n wá tẹ́rọ̀gì bẹ́ẹ̀ báyìí ó ní foríbalẹ̀ ẹ̀hún ní irun tó ń kí tán yìí ó ló gùn kọjá àlà ó ń torí pé ó tù ú lára ẹ̀wù bẹ́ẹ̀ náà lẹ́ni tó ń kírun nínú òrùn ẹ rí i pé ilẹ̀ orí àpáta wọn máa jó ní orí tipátipá ni ó fi lo subhana rabbi alaala mẹ́ta ń bẹ́ẹ̀ tó bá ti wí kan báyìí yóò sáré gbé ńlẹ̀ nítorí pé ilẹ̀ ń ṣe kíni ilẹ̀ ń jó lórí ìrọ̀rùn nìyẹn yẹn ni pé ẹ̀sìn Islam ẹ̀sìn ìrọ̀rùn yẹn o annal Islam dínú lè yòsù ẹ̀sìn ìrọ̀rùn ní ẹ̀sìn Islam àwọn aká wí bẹ́ẹ̀ ọlọ́run ọba ti rí foundation ẹ̀ka rẹ̀ ní Al-Qur'an pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ẹ̀rù bọ́lọ́run ti gbọ́rọ̀ ẹ̀ka rẹ̀ ọlọ́run ní ìmí gangan ọlọ́run tí mo ní kẹ́ ẹ máa ṣẹ̀sìn Islam tẹ́ǹsìn gan nígbà ẹni tó ní ká máa sìn wọ́n ní ìrọ̀rùn mọ́ fẹ́ fún yín sẹ́wọ̀n kó ti parí ọlọ́run ní yuridullahu bikumul yusr ìrọ̀rùn lèmi ọlọ́run ọba fẹ́ fún yín pẹ̀lú ìsìláàmù yín wala yuridu bikumul usr èmi ọlọ́run ọba ọ̀fẹ́ nira fún yín ìyẹn fi yé wa yí pé gbogbo agbègbè tí a fi máa jọ́sìn fọ́lọ́run ọba nínú ẹ̀sìn islam ò gbọ́dọ̀ má bá ìrọ̀rùn níbẹ̀ ò gbọ́dọ̀ má bá ìrọ̀rùn níbẹ̀ bákanáà a tún gbọ́dọ̀ fọwọ́sọ́yà wípé gbogbo nǹkan tá a fi máa jọ́sìn Islam kò gbọ́dọ̀ sí nira ń mo rò ọ gbọ́dọ̀ tó o bá máa béèrè pé ń bo ní ìrọ̀rùn tó wà lára àrùn táǹkì wọ́n sọ fún wa ibi tí wọ́n rí kọ́ sọ fún nira mú nira ń bá ń bẹ̀ yìí ìwọ nìkan kan lóyún wọ́n wá ń kírun lórí ọwá ní orí ìdúró mo ti fẹ́ kírun wọ́n wá ń kí súra lọ ẹsẹ̀ kan tó ní tó fi dúró ní wá ń ro ẹ́ ọdẹ ní ìdíkọ́ sinmi ọ̀wá sinmi ọwá nínú kákírun lórí ìnàrò ní gbogbo àyàn ló dìde yìí nígbàtí wọ́n kírun tán lọ́ba wó lulẹ̀ wọ́n bá ń gbé ọ gbàgbàgbàgbà ha ó ń kírun lọ́lọ́ fi ṣubú ìwọ lọ para rẹ o wọ́n ló ṣe ra ẹlẹ́sẹ̀ o yòrí ìdúlọ́hù bí ìwọ níbẹ̀ yẹn tọ́ lẹ́sẹ̀ kan yìí tọ́ ọ bá ti dúró pẹ̀lẹ́sẹ̀ kan rẹ ẹyọ kan rẹ yìí tọ́ bá ti dé lẹ́bù pé ọ ò lè lò mọ́ jókòó ọ gbàlá dẹni tó dìde tó dìde kírun yìí yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra foundation àkọ́kọ́ ṣèlè yẹn gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti gbé kalẹ̀ yẹn ni pé gbogbo nǹkan táàfin máa jọ́sìn fọlọ́run ọba nínú ẹ̀sìn Islam ó gbọ́dọ̀ má bá ìrọ̀rùn níbẹ̀ bákan náà ó sì gbọ́dọ̀ tó bá rí ìnira níbẹ̀ lọ́dọ̀ tiẹ̀ tó ti rí ìnira yẹn ọgbọ́dọ̀ mú kúrò fúnra rẹ̀ mímú kúrò fúnra rẹ̀ òun gan lẹ̀sìn Islam naam ọjẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn pillars ta ní nínú ẹ̀sìn Islam tí ń júwò yí pé ìrọ̀rùn ni tó ń júwò yí pé agbede méjìlá wà kò sí pákáleke kò sí àṣejù nínú ẹ̀sìn Islam ni pé annal Islam dinun la haraja fi dinun la haraja fi ẹ̀sìn kan ni tó jẹ́ sí pé kò sí ọ̀ntami ọ̀nromi ọ̀ntami ọ̀nromi kò sí nínú ẹ̀sìn Islam àìfi ìjọsìn fọ́lọ́ nínú ẹ̀sìn Islam yẹni ọ̀ntami ọ̀nromi tọ́ ọ bá ti lè rí ọ̀ntá fi sílẹ̀ ọ̀nro ẹ fi sílẹ̀ fífi sílẹ̀ gangan ni Islam tánàbí mú wa sallallahu alayhi wa sallam wọ́n lọ bá ní ọ̀ntami yóò sì mọ́ tami náà ni mo fẹ́ sin lọ́hùn ó ṣe islam ohun romi ohun romi náà lọ́tẹ̀ fẹ́ máa fi sí láwọn ọba ó ṣe islam la haraja fi ọlọ́wọ́n bá sọ ní al-Qur'ani pé wa ma ja'ala alaykum fi ddin min haraj fi ddin wa ma ja'ala alaykum fi ddin min haraj èmi ọlọ́wọ́n ọba ò fi sínú ẹ̀sìn yìí ti ṣe ẹ̀sìn islam yìí ọ̀n tami romi mi fi síbẹ̀ yéè kò sí ní ẹ̀sìn islam èyí fi yéè sí láwọn ọba ní ẹ̀sìn islam wọ́wọ́ àwọn ẹlẹ́sìn mìíràn yé wọ́n fi ń sẹ́lọ́wọ́ bá dáadáa kódà yé ìyẹn wọ́n pè múra sí dáadáa kó ké dáadáa náà ní ọjọ́ kọ́lọ́n ó lè bá gbádùá rẹ̀ kò sì yé kò sọ ń ta mí kò sọ ń romí láti fi jọ́sìn fọlọ́wọ́ bá nínú ẹ̀sìn Islam ẹ̀yìn ẹlùsìn ọlọ́wọ́ bá eléyìí ní ìpìlẹ̀ méjì tí a mú wa bá wa nínú sámọ̀nà alákọ̀ọ́kọ́ wallahu tabaraka wa ta'ala alam alhamdulillah والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد الإسلام <clears throat> gẹ́gẹ́ bí n ta wí fún wa ó dúró lórí àwọn pillars tó pọ̀ ṣùgbọ́n sáìdì bí ta wà léyìí òun náà ni a fẹ́ mọ̀ pé sí àṣejù ń bẹ nínú Islam bí ìdáhùn ni pé kò sáṣejù ń bẹ gbogbo nǹkan tí ó jẹ́ ká mọ̀ pé kò sáṣejù ń bẹ nínú àwọn ìpìlẹ̀ díẹ̀ nínú ẹ̀ la fẹ́ sọ fún wa a ti sọ méje fún wa ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-Islam la taklifa bima la laysa fihi taklif bima la yutaq kò sí nínú ẹ̀sìn Islam ká gbé ká mú òfin wá ní kí òfin yìí afẹ́ túláàsì rẹ̀ fún nínú ẹ̀sìn Islam tó sì jẹ́ sí pé apá yẹn ọ̀ka ẹni pé ọlọ́run ọba ò làkọ́ wa lọ́rùn ìta kápá rẹ̀ láti fi jọ́sìn fún nínú ẹ̀sìn Islam ṣùgbọ́n àwọn ìjọba yìí wọ́n ń làkọ́ wa lọ́rùn ìta kápá láti ṣe ìjọba yìí ń ṣe bẹ́ẹ̀ ẹwọ́n yá máa criticize àwọn òfin tí a ń lò lórílẹ̀ èdè wa ń bíbà àtàwọn state míì náà bẹ́ẹ̀ èèyàn mọ̀ pé ìnira wà ń bẹ́ẹ̀ afẹ́gba license lásán ọ̀nà bíi eh, nígbà kan three thousand five hundred naira four thousand five hundred naira ẹ̀dá kun nǹkan gọ́ọ̀mẹ̀ntì ẹ̀yin lẹ́fẹ́ ká fa òfin mọ́ ẹ̀tún ajé kówó rẹ̀ wọ́n ẹjọ́ wo rẹ̀ ọlọ́ọ̀lẹ́ kẹ́ lè bá járì ẹbẹ́ ẹ̀fẹ́ ká pòfin mọ́ ni wọn ò pé kẹ́ ẹ̀dá license yẹn sí láti fi pa owó sápò gọ́ọ̀mẹ̀ntì nìkan wọ́n fẹ́ kẹ́ pawó lábala kan sáìdì kejì kó sì rọ àwọn èèyàn lọ́rùn láti lè gbà àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó jẹ́ sí pé ìjìyà rẹ̀ ó ju ẹ̀ṣẹ̀ lọ àwọn òfin kan wà tó jẹ́ sí pé ọlágbára ju apá ọlágbára ju àwọn ẹ̀dẹ́ ènìyàn lọ táwọn èèyàn fi sílẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀sìn Islam kò sí teklif bí máa la yòótọ́ ń tà lágbára kò pé kò pé á sí o nínú ẹ̀sìn Islam náà ọ̀bọ̀dọ̀ fi ṣe níbi tawhid àwọn nǹkan kan wà táwọn máa ń ṣe tí wọ́n yọ̀ǹda fún wa tó lé sí tó jẹ́ sí pé ṣírkù ní tọ́wọ́ bá ṣe ṣùgbọ́n nítorí wípé apá rẹ̀ ọ̀ka ò lè ṣe wọ́n ní gbú ọlọ́run ọba nísì pé ọlọ́run ọba àyíkò pé kò pé ànábì yìí sálọ lọ́run wọ́n ní kò wí bẹ́ẹ̀ bí tọ́wọ́ bá dẹ̀ wí bẹ́ẹ̀ ó sì rí ìdà tí ń ṣe mọ̀nàmọ̀nà láì ó ti ráwọn tí wọ́n gé orí wọn bọ́ọ̀lẹ̀ ń ṣe jọ á gé orí ẹ̀ bọ́ọ̀lẹ̀ tọ́wọ́ pé ànábì yìí sálọ lọ́run tọ́wọ́ pé Jésù lọ́lọ́run ọba tí èèyàn bá dẹ̀wì bẹ́ẹ̀ láì sí nira sẹ́mà wípé kèfèrí lolúwa rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni pé o lè wí bẹ́ẹ̀ láti pé kéyìn sí kíni kí n fẹ̀rọ náà ó ní fọ́kàn wí o <laughs> ọkàn fàhán wípé ṣé kí lẹ́ni wí náà wí báyìí jésù lolúwa ó sì máa lọ tiẹ̀ ọba lọ tán ọlọ sọ ọ lẹ́sẹ̀ kankan ó ti ṣẹlẹ̀ sáwọn tó ṣáájú tánàbí pàtàwọn fún wa sallallahu alayhi wa sallam ọlọ́run bá ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà nínú àwọn sàhábà nẹ́bì radiyallahu anhum tí wọ́n wí àwọn nǹkan táwọn kèfèrí ní káwọn wí kán lè bá àrọ̀ náà lọ lásán ṣùgbọ́n kò gbọ́dọ̀ jáde nínú ọkàn rẹ̀ ẹnu rẹ̀ lè wí jáde ẹni pé ọlọ́run ọba ò làkọ́ ọlọ́run nínú ẹ̀sìn Islam ń ta lágbára tọ́ ọba lágbára rẹ̀ bisimilá tọ́ ọba lágbára rẹ̀ má di rẹ̀ o náà nínú ẹ̀ o náà ni pé ẹ̀sìn Islam tẹ́ ń wo ni dínú ńlá bọ́rọ̀rọ̀ wọ́lá ọ̀bẹ̀rọ̀ ọ̀rọ̀ fi ẹ̀sìn Islam kò sí nira ń ìdámì pẹ̀lú nira ni pé ọ <clears throat> ò lè rí nǹkan kan nínú nǹkan tọ́lọ́run bá mú wá ní ṣẹ̀ríà tàbí tánà bí rẹ̀kọ́mẹ́ndì fún inú òfin rẹ̀ ní òfin tọ́lọ́run fi ràn tọ́wọ́ bá pé ìnira wà ń bẹ̀ tàbí lára lílò táwọn ènìyàn fẹ́ practice nǹkan yẹn tọ́wọ́ bá nira ń bẹ̀ lè rí dínú la wà la dìrọ̀rọ̀ fi anábì wa wa sallam wọ́n sọ fún wa pé la wà la ẹ gbọ́dọ̀ rí nira ẹ gbọ́dọ̀ rí ìṣòro ẹ gbọ́dọ̀ rí ìdààmú nínú sẹ̀rí àmì bẹ́ẹ̀ náà sì ni ẹ kò sì gbọ́dọ̀ kó ìnira bẹ́ẹ̀ nìkejì ẹ gbọ́dọ̀ fẹsẹ̀ pẹ́ nìkejì lára ìyẹn ní ìpìlẹ̀ ńlá kẹ́nìkan dé ní ìsìnkọ́ wá pé àsìkí ìlú wọn máa ṣe ní aago méjì òru tí gbogbo wa ti sùn àbẹ́ tí gbogbo wa ti sùn lọ tó fi jẹ́ pé ńgbà tá a bá ń kí tààrà tàhájúdù bíbà yìí ní masalasi nínú ààwẹ̀ Ramadan tá à ń ṣe kìyàmù tá a bá ń ṣe irun òru tá a máa ń kí mi báyìí ní tá a máa ń sọ ni pé ẹ pa máìkì ẹ pa spíkà ta <clears throat> kọjá sí pé spíkà náà lé nìkan la máa lò fún irun òru torí pé ẹ̀já kọ̀ǹsídẹ̀ ẹlòmíì tí ò lè tó ń sùn lọ́wọ́ nígbà tí ìṣọ̀ràn yàn ìrọ̀rùn yẹn nìkan láwì síta ló fi jẹ́ sí pé a máa pa spíkà ta nínú ààwẹ̀ nígbà tá a bá ń kíkè yàmù ní ìgbà eh, mẹ́wàá kẹyìn Ramadan tínú ilé ma pé wọ́n lò kí lẹ́fẹ́ fi títà sí kìí sọ̀rọ̀ yàn wọ́n ò sì pé ẹ̀pẹ̀ yàn pé kọ́wá kí ẹ ń bá fẹ́ ni mùsùlùmí wà tí ọ̀wà tó ọ̀pọ̀ gan tó ń sùn lé ẹ tó má fi ti kó nira bá torí pé ìsọ̀rọ̀ yàn làbọ́rọ̀ wà làbìrà bó wá ní ẹnìkan tó wá gbé bàǹdì lọ́wọ́ lóru wá ní gbogbo ọjọ́ sunday sunday o títí àjọ jimá tó fi dijọ́ sátidé wọ́n máa hó wọ́n máa disturb ará àdúgbò bẹ́ẹ̀ náà ní chọ́ọ̀chì náà mí náà lóru bọ́ bá pariwo lọ́sàn kò sí wàhálà gbogbo wa náà máa àsùn ṣùgbọ́n lóru láago méjì òru aago méjìlá lọ bẹ̀rẹ̀ tí ó fi dàsùn bá ó ti bà láàfin àwọn èèyàn jẹ́ nínú ẹ̀sìn Islam láàgọ́rọ̀rọ̀ wà láàdúrọ̀ ọgbọ́dọ̀ fi ẹ̀sìn rẹ kó nira bẹ́ẹ̀nì kejì ẹ o nínú ìṣẹ̀rí àwọ̀ nira bẹ́ẹ̀nì kejì ní ìnira tòótọ́ kìí sí ìnira fake àwọn ọ̀tẹ́ ẹ̀sìn a máa create ìnira original ni tòru yẹn náà kí chọ́ọ̀tì kan wá jáde ní ìsìnkọ́ pé níjọ́ kìíní àwọn máa lùlù yípo kìíní lóru lóru à á mọ̀ á sì rìpọ́ọ̀tì ẹ̀ ìbọn ń dá wà láàmú bẹ́ẹ̀ ni mọ́sálásí kò wọ́lọ̀ dẹ̀rú ẹ̀ kò wọ́lọ̀ dẹ̀rú ẹ̀ o tó bá dẹ̀rú ẹ̀ o ẹ lọ rìpọ́ọ̀tì ẹ̀ torí bí àbọ̀dọ̀ fi ẹ̀sìn Islam foundation ni nǹkan tó jẹ́ sí pé bí wọ́n bá sin òkú kan sójú ọ̀nà báyìí ẹ̀rí ara wọn dájọ́ sẹ̀rí àti mẹ́ńbẹ̀ nìyẹn o wọ́n sin òkú kan sójú ọ̀nà àwa fẹ́ extend títì sí afẹ́ kí títì ọ̀fẹ́ kí gbogbo èèyàn lè bá máa ránà kọjá òkú kan sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí n sẹ̀rí àní àti a wo òkú ń kó ni torí pé ó kónira bá àwa láàyè òkú lòun a wu àwa lọ sí síbòmí náà wàhákàdà bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè láti máa practice òfin yìí láti fi yé wa wípé Islam wá láti wá kó ìnira bẹ́ẹ̀ nìkejì ó sì gbọ́dọ̀ practice ẹ̀sìn láti fi kó ìnira bẹ́ẹ̀ nìkejì rẹ̀ eléyìí ni ẹwà Islam tó yẹ kí orúkọ tọ́lọ́run ọba sọ wá tó pè àní ummatan wasatọ̀ tó yẹ kó hàn lára wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń bẹ nísìn rádaràdá ní sí káàkiri ọkàn jẹ́ kí wọ́n máa bú ẹ̀sìn ni a wà níbì wọ́n á fẹ́ kọ́ masalasi síbẹ̀ ilẹ̀ kékeré kan wá wájú tí wọ́n fẹ́ kẹ́ tó nílé yẹn ó filẹ̀ ṣùgbọ́n kìí ṣe mùsùlùmí lẹ́ni náà bí kò fún wa ní wájú yẹn kó fi lè bá jẹ́ sí pé kọ́pọ̀ ẹnu wájú díẹ̀ báyìí náà bí kọ́ kàn fún wa kòtò mítà mẹ́rin gbogbo ẹ̀ ọba yarí pé wọn ò fún wa wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ wá expect pé ńgbà tí wọ́n àti fóun yẹn gbogbo àwọn tí wọ́n tí wọ́n jẹ́ tí wọ́n kọ́ mọ́sálásí ńgbà náà lọ́wọ́ wípé wọ́n mọ fìtínà wọn ò fìtínà rẹ̀ kódà ilé rẹ̀ ni wọ́n tún àwọn nǹkan tí ń tà tọ́yẹ́pù nǹkan ń tà tí wọ́n dè nílò rẹ̀ wọ́n rà lọ́wọ́ ẹ̀ ó wá ń pariwo wípé ah sí ah, mùsùlùmí náà làwọn eléyìí náà wọ́n náà sọ pé ah, mùsùlùmí náà ah, ah ìwà wọn ti wá ra yẹn ni pé ó ti míìtì ọ̀pọ̀lọpọ̀ kí àìmọye mùsùlùmí tí wàá rí ọ̀dà iná lọ́fà tó àwọn nǹkan àwọn ẹ̀yẹ jẹ́ ká ṣọ́ra o ẹ ká jìnà sí àṣejù nínú ẹ̀sìn Islam àṣejù náà ni bàbá àṣetẹ́ ọlọ́run ọba kọ́ làwàkú níbi àtẹ́ وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد